ìdẹ́jọ́ abàgbọ́n ọ̀gáládé àkárìgbèrè ẹ má jẹ́ kí akíolú kó padà sí ìgà ẹ má jẹ́ kí akíolú rilwan aremu babatunde kó padà sí ìgà torí pé ti dalẹ̀ ó dalẹ̀ èkó ó dalẹ̀ àwọn alálẹ̀ ọ̀dàlẹ̀ ni akíolú ó ń láti bá ilẹ̀ lọ ni ẹ má jẹ́ kí akíolú padà sí inú ìgà torí àwọn alálẹ̀ ló bá wa lè lọ àwọn alálẹ̀ lọ lé bàbá kan sọ nsàlẹ̀ kó lọ́jọ́ sí wọ́n ní ogun ọjà ìsàlẹ̀ kórì wọ́n ní ìsàlẹ̀ kórì ẹ̀kọ́ ni ogun jà wọ́n ní Rilwan Akiolu òun ni ogun jà ẹni náà parọ́ wọ́n rí sọ ẹ wò wọn fọ́ kọ̀ọ̀kan ní ìsàlẹ̀ ju àwọn nǹkan nǹkan nǹkan tí Akiolu tó fi owó èrú tó fi ṣe àwọn nǹkan tó fi owó èrú tó fi ṣe tí ó bá sí pé olè olójú kòkòrò tó yẹ pé ọba politician ni báwo ló ṣe mọ fígọ̀ tí wọ́n fi kọ́ hospital tó tó ń pè ní senate tó ní wọ́n kọ́ ó lọ kọ́ ní four hundred billion Ògúnjàyè wọ́n rántí fígọ̀ torí pé olè olè òun ni bàbá náà ṣé irú hospital yẹn lòun ń lọ àwọn ọmọ ẹ̀ mélòó ló ń wá sínú hospital yẹn tó ń sọ pé ẹ eh, ẹ̀hún um, second to none state of the art alálẹ̀ àbí ẹ má jẹ́ kó padà sínú ìgà yẹn àlọ́ rámirámi òun ní tiẹ̀ Lagos State dẹ̀rẹ́ tọ́ba làwọn fẹ́ kọ́ ìgà yẹn ẹni kọ́kọ́ kọ́ tú ìlú ṣe kó tó wá kọ́ ìgà àbọ̀ wá bá ní ìgà kọ́kọ́kọ́ tú ìlú ṣe torí olè ni wọ́n wọ́n á tún kú kówó kan wọ́n á náà fẹ́ fi túgà ṣe ẹ má yẹ kó tú ìgà ṣe ń sin owó tó bá ní láti fi tú ìgà ṣe ẹ jẹ́ kọ́kọ́kọ́ fi tú ìlú ṣe kó fi ṣe omi kó fi ṣe gbogbo nǹkan tí ò sí ṣùgbọ́n olè náà ló pọ̀ jù nù ẹ̀yìn náà ẹ̀yin olóyè ẹ̀yin onírọ́ ẹ̀yin ọ̀dàlẹ̀ ẹ̀yin tẹ dífá èké láàrin babolúsì àtọjọra tẹ ní akíolú òun ní fámú ẹ máa tú ifá ọ̀hún ẹ máa tú dá o ẹ máa wá tú ifá ọ̀hún ẹ máa tú dá ní gbangba àìjẹ́ bẹ́ẹ̀ ṣẹ́rí gbogbo yín tẹ gbogbo yín lórúkọ yín wà níbí gbogbo yín tẹ gba two point five million naira each tẹ fi fi akíolú jọba gbogbo yín la máa dárúkọ ẹ̀yìn kan náà lẹ́tún gba one million naira each lọ́wọ́ babolúsì ṣe ipò lè ní ẹgbẹ́ owó lọ́wọ́ èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ẹgbà two point five each lọ́wọ́ èèyàn kan ẹgbà one million lọ́wọ́ èèyàn kan ẹ̀ẹ́dẹ̀ tí mo ẹ̀ ń tẹ́fẹ́ fi jẹ tẹ́fẹ́ fi jọba torí pé mọ̀ pé èké olè ọlọ́kànjúà ni ìmí inú ẹ̀yìn olóyè ẹ̀yin tẹ́jọ wá gbìmọ̀ pọ̀ tẹ́ dáfá èké tẹ́ dáfá irọ́ tẹ́ fi gbé ọ̀dàlẹ̀ wọnú ìgà ẹ̀yin náà lè máa tú ifá yẹn dá ní gbangba tí ọ̀dàlẹ̀ ò ní fi padà wọnú ìgà torí ògèdègèdè ti wọ gà ẹyẹkẹyẹ gà dẹ̀ ti tú ó ń láti lọ akíolú ó ń láti lọ àwọn ọmọ ìlú everybody aráàlú ọmọ ìlú kọ́ competition kọ́ pé gbogbo àwọn lọ́ọ̀yà tí ìjọba kọ̀ tí wọ́n jẹ́ kọ́ ríṣẹ́ ṣe kọ́ pé wọ́n dìde pé iṣẹ́ ti dé o kí gbogbo aráàlú ará èkó kí wọ́n competition petition negligence of duty kí láti orí ọmọ eighteen years old kí wọ́n ti ọwọ́ bọ̀wé àwa bá wọn gba nídìí kí wọ́n ti ọwọ́ bọ̀wé kọ́ pé gbogbo àwọn lọ́ọ̀yà àwọn lọ́ọ̀yà tó ríṣẹ́ ṣe tíjọba kọ̀ tí wọ́n jẹ́ kọ́ ríṣẹ́ ṣe gbogbo àwọn ọmọ tó kàwé tí wọ́n ríṣẹ́ kọ́ competition negligence of duty kọ́kọ́ kí everybody tọwọ́ bọ̀wé tàbá rí èrò tó pọ̀ tó tọwọ́ bọ̀wé àyọ akínolú àwa bá wọn báàkì ẹ̀ àá fi oògùn àti orò àfilé àfi eégún àfilé àfi ìgúnnukó àfilé àfi gẹ̀lẹ̀dẹ́ àfilé àfi ẹ̀yọ̀ àfilé àṣewọ́rọ̀ fún àgbá ẹsẹ̀ torí pé ó ti fi ibẹ̀ lẹ̀ ó sá lọ ó ti sá lọ ó sá lọ ó wá dúró sílé ilé ẹ̀ ní Berkeley níbi tó jí owó tó fi kọ́ àbí tó fi rà ó lè òun àti baba Musiliu Smith wọ́n jọ gba àbọ̀dìfẹ́ kò ní o baba Musiliu Smith wọ́n jọ gba àbọ̀dì fẹ́kọ̀ọ́ ṣẹ́wárẹ́ ẹ̀yin olóyè ẹ̀yin tẹ́ ta ọjọ́ ọ̀la àwọn ọmọ yín Bọ́lá Tinubu ló plé yín Bọ́lá Tinubu òun ló plé Babolúsì ló plé Akíolú ṣùgbọ́n apèrè tí Akíolú wà ó fi san oore oore tí ó ṣe tí Akíolú ṣe fún òun ló fi fi Akíolú jọba wọ́n dẹ̀ mú ẹ̀yin náà wọ̀ ẹ̀ dẹ̀ cook ìfàárọ̀ ìfà èké ẹ̀dẹ̀ fi Akin Olújọba bàbá Musiliu Smith náà àgbàlagbà ọmọ bíbí inú Èkó àwọn náà jẹ́ kí Akin Olú tó jẹ́ olè olójú kòkòrò láti inú ọlọ́pàá elétekéte tẹ́yìn ò bá mọ̀ dáadáa ẹ béèrè ẹ̀ lọ́wọ́ Erelu Abiola Dosunmu ipa tó kó nínú relationship Erelu Abiola pẹ̀lú ọkọ wọn Fernandez Akin Olú yìí náà ló wà ń bẹ̀ torí ìjẹkújẹ torí ìjẹkújẹ kò lóhùn òrọ ìyá yẹn lóyè náà kò lóhùn òrọ ìyá yẹn ló lè torí pé olè oníjẹkújẹ òun ló wà ń di gbogbo nǹkan ojú ẹ̀yin olóyè ìlú náà ó ń ṣe nǹkan burúkú ẹ ẹ lé ẹ bá ẹ sọ fún ṣùgbọ́n àwa lè kúrò ojú yín ló ṣe bá lólóhùn bá ní kílò kọ ẹ bàbá olókun Jimoh Jinadu ọmọ agboolé ẹ̀hún ogun ṣógunmádé ni. Eh, tó lóun bá bàbá oníbàbá kúrò òun ikọ̀ náà ló ń ti oyè bọ ló ń ti ojú bọ oyè inú ilé ẹ̀hún kílókò ẹ̀ àwọn bàbá olùsì ló ní wọn ò ní jẹ àfi tí bàbá olùsì bá dọ̀bálẹ̀ fún un ohun tó dáa fún bàbá olùsì náà nìyẹn tìbáwọn náà wọ́n ń tẹ̀lé Tinubu wọ́n rí gbogbo nǹkan burúkú wọ́n rí bílù òṣèdá wọn ò sọ̀rọ̀ tó ipa àwọn náà ń jẹ́ ń bẹ̀ àwọn ọmọ wọn náà wọ́n fi àwọn ọmọ wọn síbẹ̀ wọ́n ń jẹ́ ń bẹ̀ gbogbo yín la máa bì gbogbo yín gbogbo ẹ̀yin àgbàlagbà yẹn gbogbo yín la máa bì ṣé wàá rí tàbá rí tàbá bí yín lójú ayé yín èyí tó bá kú nínú yín torúkọ ẹ̀ tún jáde àwú òkú ẹ̀ torí gbogbo ẹni tí ó bá lọ́wọ́ nínú downfall èkó yẹn kò ní sùn rè ṣùgbọ́n àsìkò tí ìtò a bẹ̀rẹ̀ ni ẹ jẹ́ Akínolú ẹ̀ láti rọ̀ ní oyè ẹ̀ láti rọ̀ Akínolú ẹ̀ láti rọ̀ ní oyè ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe mọ bẹ́ẹ̀ gbìmọ̀ pọ̀ ní two thousand and three tẹ gba owó tẹ fi jẹ oyè bẹ́ẹ̀ náà ni kẹsẹ̀ péjọ kẹtù ifá ọ̀hún dá ká gba ẹsẹ̀ kúrò tó ipò ti dalẹ̀ àwọn alálẹ̀ dẹni wọ́n gbógun tì í ẹni pé wọ́n ti ń bàjá ẹni pé wọ́n ti gba ojú lọ́wọ́ ẹ̀ wọ́n ti gba ojú lọ́wọ́ ẹ̀ wọ́n máa gbohùn wọ́n á gba ẹsẹ̀ lórí irọ́ àdàbí tó bá yẹ pé òun ni ọba yẹn kàn tó bá yẹ pé òun ló tọ́ sí òun ló fi máa mú jẹ ṣùgbọ́n a ti ń rí àpẹẹrẹ wọ́n ti gbójú lọ́wọ́ ẹ̀ wọ́n ti ogun ti jà ó yìí máa bá gbogbo yín náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan gbogbo yín tẹ́jọ́ gbìmọ̀ pọ̀ tẹ́ gbé òótọ́ fún onírọ́ gbogbo yín ó ń bọ̀ wá báyìí òun lórúkọ yín ti ń jáde àti mọ èyí tó gbowó nu yín àmì iye tẹ́ gbà àdẹ̀mọ́rò tẹ́ play ṣùgbọ́n ẹ ti bá lé ayé ẹ ti bàjẹ́ jìnnà o ẹ wo Bọ́lá Tinubu òun ni gọ́vnà tó fi Akíọlù jẹ òun náà ló ṣe àdúrà lọ́jọ́ tó fi Akíolú tó fi jẹ ẹ lọ wo fídíò yẹn gbogbo àdúrà ló ṣe ó ṣe àdúrà débi pé gbogbo ẹ̀yin olóyè èké ẹ̀ ń sọ̀rọ̀ sí lẹ́nu ẹ lọ wo bí Bọ́lá Tinubu ṣe ṣàdúrà lọ́jọ́ náà Ìrẹ̀mí Tinubu dúró tì lẹ́gbẹ̀ẹ́ wọ́n ṣe gbogbo àdúrà gbogbo àdúrà àdúrà fẹ́ẹ̀ tán lẹ́nu ẹ̀ ẹ lọ wo fídíò yẹn kẹ wá wò kẹ bira yín pé ṣé àdúrà yẹn gbà ṣé kọ̀ọ̀kan náà àdúrà tí Bọ́lá Tinubu ṣe ṣó gbà ó mà ṣàdúrà gan lọ́jọ́ náà lọ́hùn-ún ó ṣe àdúrà ẹ padà kẹlọ wò kẹwà wò pé seventeen years sígbà yẹn kẹwò bóyá kọ̀ọ̀kan nú àdúrà yẹn bóyá ó gbà lásìkò Akíolú torí pé wọ́n jọ wọ́n jọ wọ́n jọ wọ́n jọ pò wọ́n jọ pò wọ́n jọ rò ẹ̀yìn wá bá wọn ṣe jiná àwọn alálẹ̀ kọ́ abiyin ẹ jẹ́ lọ ṣe dáadáa ń sìn kẹ ṣe gbìmọ̀ pọ̀ tẹ́ fi sọ́ di ọba náà ni kẹjọ gbìmọ̀ pọ̀ ayọ̀ a máa rọ̀ ní oyè yẹn a máa rọ̀ ní oyè yẹn Akíolú ńlá ti kúrò gbogbo yín tẹ gbowó orúkọ gbogbo yín ló wà níbi orúkọ gbogbo yín two point five million naira each lẹ́gbà lọ́wọ́ Akíolú one one million lẹ́gbà ní ọwọ́ Babolúsì orúkọ gbogbo yín ti jáde adẹ̀yìn bọ̀ ni à ń tu ṣé gbogbo àwọn ọmọ Èkó àtàrà Èkó tó bá tó bá wà concern tí kọ́ bẹ̀rẹ̀ sí kọ́ petition kọ́ pe gbogbo àwọn lọ́ọ̀yà jọ gbogbo àwọn lọ́ọ̀yà tó tó wà ládùúgbò àwọn lọ́ọ̀yà any lọ́ọ̀yà kọ́ kó gbogbo wọn jọ kí everybody competition, petition àwa máa gbáǹdì à ń láti yọ torí ààfẹ́ ọba burúkú ni ọba èké ọba olè à ń bọ̀ lórí baba Musiliu Smith náà ipa táwọn náà kó ní láti tà wá tẹ̀ta ọjọ́ ọ̀la wa baba Musiliu Smith à ń bọ̀ lórí yín ẹ̀dẹ̀ wa sọ ṣé ọlọ́pàá ẹ̀ sọ́ di nǹkan míì iṣẹ́ tó dáa ẹ̀ wá ẹ̀ wá ẹ̀ wá sọ́ di nǹkan míì ọlọ́run á mú yín.